kọ́ ni ẹ kí ni sùnwọ̀n gbogbo tẹ̀ ṣe ẹ wá ta ni kí lẹ̀ ń wá bí. aláìta ni wọ́n tó ló fún wa lóhùn kà. who you be. ló ti jára ẹ má sílẹ̀ ni táwọn tó ní ẹ bí ẹ sí ni olóòbùkù ni ẹ ni àgbàbà ń sọ̀rọ̀ ń sọ fún wípé lóòkàn sọ foundation tó wà ní báyìí mo máa kọ́ lé síbẹ̀ mo máa lọ gbé lọ sókè ó foundation ìdàgbéyà tó fà wá. wo bọ̀ bọ̀ bọ̀ bọ̀ bó ṣe máa jẹ́ nìyẹn o ó máa sanwó foundation eh. wà á tún sanwó ibi tó gbédé yẹn ibi tó eh. level up ẹ̀dẹ́ yẹn wà á sanwó ẹ̀ tó ti yẹ ẹ̀ ó lè máa san lọ́tọ̀ọ̀tọ̀ ni. really eh. mo ti understand irú èèyàn tẹ́ jẹ́ inú mi dẹ̀ dùpẹ́ yìí náà ó yẹ kẹ́ ẹ ti gbọ́rọ̀ mi mo máa mo máa dáṣẹ̀ rí àfún yín inú mi wá dùn pé obìnrin ló pọ̀ jù nù yín mi máa bọ́ yín sí Si púpọ̀ nu yín ò dẹ̀ ní wọ pátá máa bọ́ yín sí òhò máa sọ yín lábàrá ń di èmi mọ̀ sọ. o ní tú ayé wa tó bá tú ayé wa ẹrú ló máa yà. àṣẹ. àná àná ìgboro ni mo wà iṣẹ́ tí mò ń ṣe ní ẹnjíníà ni mi à ń bárú wèrè bíi tiyẹn pàdé kò ní dáa fún wúdù tó wọ̀. ẹ gbọ́ wa ta ni ẹ mo jùlẹ̀ ìdájọ́ owó ọ̀dẹ̀ ṣé bó ṣe ga tó yìí ti bá súnmọ́ ẹ̀wọ̀n. ara bá súnmọ́ ọ. má gbẹ̀kùn. ayé yín máa bàjẹ́ ni ìtọ́ bá bíjà nínú yín ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbèjà ẹ̀ kò sí kankan nínú yín tó máa gbẹyọkọ̀ tán